TV ojú wa tó lé ojú wa tó kó. Subscribe to Araba TV channel and don't forget to like, comment and share our videos. lọ lẹ̀ ń wò lójú ìwòran yín lórí Araba tẹlifíṣàn níbi gbogbo tẹ́ ti ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo ní kí n sáré já yín sí ni ní bó ṣe ń lọ ní yàjó yàjó breaking news ni ilé ẹjọ́ ẹ ó ti dá àwọn nǹkan sílẹ̀ láàrin àwọn tí wọ́n kó ìyẹn láàrin àwọn méjìlá tí wọ́n kó nílé olóyè Sunday Ìgbòho. tẹ́ ẹ̀ bá tún gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn mo sọ fún yín pé olóyè Yomi Aliyu SAN SAN of Nigeria tó jẹ́ agbẹjọ́rò olóyè Chief Sunday Ìgbòho wọ́n gbé ìjọba àpapọ̀ ẹ̀ àti àjọ DSS àti agbẹjọ́rò àgbà fórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Abubakar Malami wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n kí ni ilé ẹjọ́ sọ gangan lónìí lórí ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n pè wọ́n ẹ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ mò ń bọ̀ bó ṣe ń lọ. nípa ti ọ̀rọ̀ àwọn tí wọ́n kó ìyẹn àwọn àjọ DSS nílé olóyè Sunday Ìgbòho ìyẹn ní ọjọ́ kìíní oṣù keje ìyẹn oṣù tó kọjá ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ó ti bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ wọn lónìí ṣùgbọ́n ìgbẹ́jọ́ tí wọ́n dá fún wọn ó jẹ́ ìgbẹ́jọ́ tó sẹnu rẹ̀ wọ́n ní wípé adájọ́ sọ wípé àwọn ènìyàn wọ̀nyí pò máa dá wọn sílẹ̀ torí pé òun ò fi bẹ́ẹ̀ rí ẹ̀rí kan wípé wọ́n jẹ́ ọ̀daràn ènìyàn ṣùgbọ́n àwọn tó jẹ́ agbẹjọ́rò ti àwọn àjọ DSS àwọn ní pé òkè ẹjẹ́ àṣẹ báyìí a lè gbà kẹ́ ẹ dá àwọn mẹ́jọ sílẹ̀ láàrin wọn káwọn mẹ́jọ máa lọ ṣùgbọ́n àwọn mẹ́rin kan wà láàrin wọn tó jẹ́ pé nínú ìwádìí táwọn ṣe fún thirty two days àwọn rí wípé wọ́n lẹ́jọ́ jẹ́ wọ́n ní àwọn ká ìbọn méje ak forty seven àwọn ká mọ́ wọn lọ́wọ́ àwọn eh, bẹ́ẹ̀ kan náà ní ìbọn pump action wọ́n láwọn ká mọ́ wọn lọ́wọ́ wọ́n nítorí ìdí ẹ̀ àwọn mẹ́rin yìí hmm, ilé ẹjọ́ ẹ má fi wọ́n lẹ̀ àwọn ò ní í gbà kẹ́ ẹ fi wọ́n lẹ̀ wọ́n ní wọ́n lẹ́bọ lẹ́rù wọ́n ní wọ́n lẹ́jọ́ jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ pàápàá jùlọ ni wípé ilé ẹjọ́ wọ́n ti fi àwọn mẹ́jọ sílẹ̀ láàrin àwọn méjìlá tí wọ́n kó ẹ nílé olóyè Sunday Ìgbòho ìyẹn ní ọjọ́ kìíní oṣù tó kọjá ìyẹn oṣù keje bákan náà bó ṣe ń lọ. lórí ọ̀rọ̀ ẹjọ́ tí agbẹjọ́rò Yomi ẹ Aliyu tó pe ìjọba àpapọ̀ ẹ Malami àti ẹ àjọ DSS lónìí ilé ẹjọ́ ti dájọ́ wọ́n ní pé ní àárín ọjọ́ mẹ́rìnlá ó ní ṣùgbọ́n láàárín ọjọ́ mẹ́rìnlá yìí olóyè Sunday Ìgbòho ó ní ẹ fílẹ̀ ẹjọ́ máa rìn ẹ gbọ́dọ̀ yín níbọn ẹ gbọ́dọ̀ àráàsẹ̀ láàárín ìgboro ẹ gbọ́dọ̀ fi nǹkan kan ṣe ó lóore ọ̀fẹ́ láti máa rìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ fòdìdí ọjọ́ mẹ́rìnlá yìí ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti máa ń gbọ́ pọ̀ ọ̀hún ẹ gbọ́ nǹkan tí agbẹjọ́rò olóyè Chief Sunday Ìgbòho tó sọ nípa ìdájọ́ tó wáyé nílé ẹjọ́ gíga nílùú ìbàdàn lónìí ẹ ẹgbọ́n tí olóyè yomi aliyu ìyẹn sam ẹgbọ́n tí wọ́n sọ lórí ọ̀rọ̀ olóyè chief sunday igbó. orúkọ mi ni olóyè yomi aliyu sa. ẹ̀yin ni. èmi ni agbẹjọ́rò olóyè sunday adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí ìgbòho ọ̀sà. kí ni ilé ẹjọ́ yìí fẹ́ sí a wá sí ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ ṣe ìdáàbòbò lábẹ́ òfin ọmọnìyàn fún olùgbẹ́jọ́ wa olóyè Sunday Adéyẹmọ fún tó ṣẹlẹ̀ nílé rẹ̀ ní July one tí wọ́n pa èèyàn bíi alápatà tí wọn ò dáríjì olóńgbò pẹ̀lú tí wọ́n bà gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ débi gbogbo mọ́tò tó wà nílẹ̀ ni wọ́n yìnbọn nílùú tó lófin nílùú tó sì ń ṣe ìjọba tiwantiwa òun láti wá sílé ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ gba ẹjọ́ arákùnrin rò títí tí a fi rojọ́ kọ́ mọ̀dá láàmú mọ́ títí tá a padà wá níjọ́ mẹ́rìnlá. ilé ẹjọ́ ti wá jìde báyìí ṣé inú yín dùn sí. ilé ẹjọ́ ti fara hàn gẹ́gẹ́ bí ìdáàbòbò àwọn ènìyàn lọ́wọ́ àwọn agbèfúnjọba iléẹjọ́ ti fún ní àǹfààní báyìí wípé ó lè yan fanda láàrin ìlú wọn ò gbọ́dọ̀ yìnbọn wọn ò gbọ́dọ̀ pa wọn ò gbọ́dọ̀ dábò wọn ò gbọ́dọ̀ lọ sílé ẹ̀ pé kí wọn lọ máa fàtu kí wọn yìnbọn sí nǹkan tó ń rí iléẹjọ́ ti dáàbò fún ọjọ́ mẹ́rìnlá láàfin padà wá lẹ́yìn fún wọn tí àwọn ò ṣe lórí ẹ̀ èló ni owó tẹ sọ fún ilé ẹjọ́ láti san. owó tẹ̀lé òfin ní yorùbá ṣùgbọ́n n tà ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ five hundred million naira là ń béèrè ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pa àyàn bí ẹni tó ń pa alápàtà à ń béèrè fún five hundred billion naira méjì ni ìkan ìtò ṣe fojú sùn bíi mọ́tò bíi ceiling bíi window tí wọ́n bàjẹ́ àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tí o sùn tí o dẹ̀ jẹ́ dáyelé. pẹ̀lú eh, ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ ẹ̀sìn ṣálẹ̀ sọ pé ọ̀gbẹ́ni Sunday Igboho wọ́n free láti yan fanda. ó lè yan fanda bí ọmọ ọba bí ọmọ Nàìjíríà tó lẹ́tọ̀ọ́ wọ́n ní wọ́n gbọ́dọ̀ pa wọ́n gbọ́dọ̀ eh, tìmọ́lé wọ́n gbọ́dọ̀ dókòkò mọ́ wọ́n sì gbọ́dọ̀ lọ sílẹ̀ lọ́gànjọ́ àbí láàárọ̀ gan wọ́n gbọ́dọ̀ lọ sílé rẹ̀ nítorí ilé-ẹjọ́ sọ nìyẹn. ìdájọ́ tílẹ̀-ẹjọ́ wá gbé kalẹ̀ yìí fún ọjọ́ mélòó ní ṣe fún ọdún kan ni àbí fún. ọjọ́ mẹ́rìnlá tá a padà wá à ń padà bọ̀ ní on the eighteen sí so sí on the eighteen àwọn yẹn náà ráàyè ro tiwọn inú wa sì dùn wípé a pe amòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni malami amòfin àgbà ni sáà ni mo mọ̀ pé yóò tẹ̀lé ohun tí ilé ẹjọ́ sọ. tó wá jẹ́ pé àyà àwọn tí ẹ pè lẹ́jọ́ wá sọ pé tó àwọn ò tẹ̀lé tí ilé ẹjọ́ sọ kọ́ kí ni. ká má wí ní pọ́ọ̀lù ká má rí ni amòfin àgbà ní alàgbà Malami amòfin sam bí èmi náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ jìyà tó wà fún wa tá a bá tẹ̀ lófin kò ní ká má rí ni kò lè má ṣe ẹ o bá a ṣe rí mọ náà nìyẹn breaking news tí mo ní kí n ja yín sí lónìí nìyẹn ẹ lórí Àràbà TV ẹ ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sí channel wa ẹ má gbàgbé ẹ subscribe bóyá gbà àkọ́kọ́ tẹ́yìn wò rè ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification button yẹn ẹ ẹ share video ẹ like bákan náà ní kẹ́ ẹ comment sáàrin gbogbo àwọn fídíòs wa bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ń wò wá káàkiri gbogbo TV náà ni mo ní ojú wa kálé thank you God bless you. TV ojú wa tó lé ojú wa tó kó.